Dialogue for fluency. Mo tún fẹ́ rà kan sí i. Ṣówó rẹ̀ kò wọ́n? Kò wọ́n? Ṣílè kan ààbọ̀ ni. Màá san ṣílè kan. Kò gbà. Ajé o. Dialogue again for fluency. Mo tún fẹ́ rà kan sí i. Ṣówó rẹ̀ kò wọ́n. Kò wọ́n. Sílè kan ààbọ̀ ni. Màá san sílè kan. Kò gbà. Ajé o.